Amen. ojú ẹ̀mí mo rí ọlọ́run ayérayé o ọlọ́run ó ṣí mi lójú ẹ̀mí mo rí ẹni ọmọ ọlọ́run ayérayé ni ó mọ ọlọ́run wa tóbi jù ó ṣí mi lójú ẹ̀mí mo rí ó ṣí mi lójú ẹ̀mí mo rí ọlọ́run ayérayé o ó ṣí mi lójú ẹ̀mí mo rí ayọ̀ aláfihàn ní orúkọ mi ẹni tó ń gbẹ́ngbẹ́ tó rẹ́ni tó fún lómi mu ẹni ẹ ló tù ú nú ẹni tí nǹkan ń ṣe tó rẹ́ni tó gbà á là ẹni yẹn ló tù ú nú so ọlọ́run ni olùtùnú ńlá àti olùtùnú àgbà is the greatest comforter and that is the major why the, uh, the, the major reason why we are giving this out but ọlọ́gbọ́n àwọn oníyẹn dáadáa ẹ rí wípé gbogbo leaks tó wà nù ẹ̀ the only title ta lè fún náà ni wípé ká pè ní olùtùnú comforter lẹ́yìn ọlọ́run ah ìdílé mi ni ìyàwó àtọmọ torí bí tí mo dé yìí ń sìn yìí tọ́ba sí àwọn tí ò sọmọ bí mo jáde yìí sàn wọ́n máa wà nílẹ̀ wọ́n máa gbàdúrà bàbá wa ti jáde o ọlọ́run sọ dé láyọ̀ ibi tó lọ o ọlọ́run bá wa fìṣọ́ ẹ̀ṣọ́ o jẹ́ kí ó gba iyo jẹ́ kí ògo dé oríṣiríṣi bẹ́ẹ̀ so lẹ́yìn ọlọ́run ìyàwó àtọmọ mi ni. balẹ̀ ló jẹ́ ǹjẹ́ kí ènìyàn kò ní ayọ̀ ní gbogbo ìgbà tí máa ń múnú ènìyàn dùn. bẹ́ẹ̀ ọlọ́run ọba lolùtùnú mi àti ajídára. tùnú gẹ́gẹ́ bí ó ṣe yé mi sí ó jẹ́ ẹni tí ó máa ń tu ènìyàn nínú níbi tí olùtùnú bá wà ayọ̀ máa ń wà níbẹ̀ because òyìnbó ẹ̀ túmọ̀ sí comforter at least when you see somebody that is eh, that can comfort you somebody that you can rely on somebody that you can depend on somebody that you can have um, that is you can have comfort in let me just put it that way so èmi túmọ̀ sí olùtùnú torí ó jẹ́ ènìyàn tó yẹ pé níbi tó olùtùnú bá wà ayọ̀ máa wà níbẹ̀ màá gbìyànjú. Genesis, Exodus, Leviticus, Numeri, Joshua, àwọn onídàájọ́, Rúùtù, Sámúẹ́lì kìíní, Sámúẹ́lì kejì, àwọn ọba kìíní, àwọn ọba kejì, Kírónìkà kìíní, Kírónìkà kejì, Esra, Nehemiah, Ẹ́sítérì, Jobu, orin Dáfídì, òwe, oníwàásù, orin Solomon, Isaiah. Jeremiah ẹkùn Jeremiah Ezekiel Daniel Hosea Nehemiah <laughs> I think I tried Genesis Genesis Exodus Leviticus Number Number. mímọ́ nìkan ló lè tù wá nínú kò sí bí ènìyàn bá dé bí ènìyàn sọ pé òun fẹ́ dìde ìrànlọ́wọ́ tí ò bá sí ìrànlọ́wọ́ Ọlọ́run níbẹ̀ ó lè má ṣiṣẹ́ so ẹ̀mí mímọ́ nìkan la lè gbẹ́kẹ̀lé abálájọ tí bíbélì ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ègbé ni fún ẹni náà tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé ọlọ́run nìkan àti jésù kristi wa nìkan la lè fi ṣe olùtùnú àti olùgbẹ́kẹ̀lé. pé genesis exodus leviticus number a lọ sínú ìwé àwọn èsì the judges ìbátakó nínú àwọn onídàájọ́ a lọ bá ruth ìbátakó lọ́dọ̀ ruth ó yà pa sáré lọ sọ́dọ̀ àwọn first samuel second samuel first king second kings àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi rò pé mo lè get gbogbo ẹ̀ verbatim but mo lè mọ bó ṣe lọ eh, but I cannot get it that sequentially but mo mọ dáadáa. túmọ̀ sí látọ̀dọ̀ yín. Ah. olùtùnú ó jẹ́ nǹkan tó yẹ pé ó jẹ́ nǹkan tó yẹ pé ní gbogbo ògbà tó yẹ pé tí ẹ̀dá bá wà tó wáyé pé bóyá fún ìdí kan tàbí ìkejì bóyá ó kàn tiẹ̀ ń ronú tàbí pé bóyá bákan or something like that ṣe understand àwọn nǹkan tó yẹ pé tí àwọn bá ń gbọ́ tó yẹ pé inú èèyàn á máa dùn tó máa gbàgbé nípa ọ̀rọ̀ ilé ayé yìí tó fi jẹ́ pé a máa ronú pé báwo ni ọjọ́ ọ̀la ló lè fẹ́ rí nítorí tá a bá kúrò níbí báyìí ibì kan ni a tún lọ.